ìtàkùn ló so gbá wórówóró báyìí lewé tí so bàrà ojú oró fúyẹ́ ní fi lé téńté sókè omi igi tẹ́ẹ́rẹ́ báyìí tí oògùn onígi owó ṣùgbọ́n gbòǹgbò igi owó oògùn ju ògì lọ. téèyàn bá ti lówó lọ́wọ́ báyìí ó má dàbẹ́ ni pé èèyàn ọ̀rọ̀ ayé wa ni o. sáà I need financial assistance eh, in it, sir. I won't give you a dime. Machi, but she was educated too. Eh? Because ṣe máa wá bá ṣe máa gba loan. Bá ṣe máa wówó síbi wówó Ah. My girl. What is suing me like I'm Lara, the dark days are over. Ojo tọ́mọ in your bad bone. kò ní rí oorun sùn To Torí ẹni tó gbọ́n àrùn. ṣé igi kan wà tó ń sowó ni tó bá lè jẹ́ kó wà ó possible kó wà kémi máa mọ̀ and knowledge is key ìwọ kan sọ fèmí mò ń gbà díẹ̀ lọ ka anything kí ló kọ́ pẹ̀lú gbogbo gbòǹgbò ẹ̀ a máa wọ everything dànù dànù. kí lorúkọ ẹ gangan. Lara lorúkọ. Lara ok uh, madam Lara. Ah, ah. Uh <laughs> sàyẹn ṣàbòsí wà ní madam. tó pè mí ní mad man. Ah, ah. báwo ló ṣe fẹ́ mọ̀ pé mọ́mì wà happy lọ́rùn. o mọ̀ bóyá ó ti rìn márì o mọ̀ bóyá ó ń jayé orí ẹ̀ lọ́rùn tiẹ̀. you like it right. ìwé tí o fún mi lọ́wọ́ ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ó tó kéèyàn fura sí ẹ̀ and you can't be under my nose and I will not be able to challenge you. mo dẹ̀ mọ̀ pé kò ń ṣe pé oṣoògùn owó o dẹ̀ ṣe yahoo so I put it to you that o ti gbá owó lọ́wọ́ barrister Ògìní. yes dishonesty honesty is not good for any organization. we used to be ballers now. owó máa ń ṣẹ́ bọ́lẹ̀ lápò èmi àti wọ́nyí náà. why. let me have the phone. no you can't. tàbí lójọ́. torí ní mood tó wáyé gọ́gọ́ òbí ìpọ́dọ̀ mi ló yẹ kó wá kó lè ká àmà rẹ̀. lọ́sọ̀ ẹ̀ máa jẹ́sì tí wọ́n ní lélẹ́yìí. My daddy is dead. Daddy, me too. Come here. That's my daughter kí ló dé tí wọ́n ń wò mí tó kàn dúró tó lè kíyàn. you guys were arguing and I was scared. ọ̀rẹ́ èmi fi yorùbá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ò ń fòyìnbó dá mi lóhùn o ti gbọ́yìnbó ju dáàdì ẹ̀ lọ nìyẹn o. ọmọ tó bá jẹ́ ọmọ igi igi la máa fi nà ọmọ tó bá jẹ́ ọmọ irin irin náà máa fi lù ú ọmọ tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di ẹranko mọ́ ọ̀yàn lọ́wọ́ èyí á wù ẹranko fún ni. nǹkan téèyàn bá ní gbà lọ́wọ́ tálíkà ló máa ti ń kọ for what tó bá jẹ́ pé torí owó tó gbà yẹn ni o no i'm, I'm betting my life that i will leave her. Uh, please ṣé mrs makinde ni ẹ. yes èmi ni lara makinde. gbòǹgbò igi owó ó gùn ju ògì rẹ̀ lọ. Ah! ah, ah! Boy is boss anything. See Barack Obama, Michelle Obama, mommy and daddy. Daddy, can't you see the way I dressed? I wore my Christmas cloth, more than a Christmas tree, Christmas decoration, shine, shine for daddy. Mommy, mommy, mommy. Sir. Uh, uh, daddy, let me even use my hair to even clean the floor for you. I clean floor for you. Iya, go, go. Mommy. Uh, <laughs> It's such an honor to be here. The Barack Obama, Michelle Obama of our time. The JC and Beyonce of our time. That's it. nah, I don't clear sisters. Oh. I don't let her not say, eh? Now you be my means to blowing now. Say so you don't agree to make me blow. Ha. See, eh? Mama, what we have on ground, we have a massive media tour load. In short, tomorrow, A&R, PR, Bobo Talent Management Commission. Hey. Mommy, say no more. Daddy, ó ti wọlé. Daddy, see, when I say temple, you say Okpo. Oh, temple, Okpo. Oh, oh! Mommy and Daddy, see, eh, Waka is a movement that takes you from the living room uh, to the other part of the house. Daddy, Daddy, Daddy, see, eh, as I come to visit your house like this, ah, I need to change this. thing. So, Daddy, am I blessed? Uh, you bless me with small salary. Mommy, mommy. Kí ni problem ẹ̀ gan-an? Ah, kí ni mo ṣe fún ẹ? Ṣé àwọn ọmọ rẹ̀ kọ́kọ́ dúlé ni? Ah, ẹ ṣe ṣé mi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ nínú ilé mi ni ṣọ́kọ ni mi àbíyàwó àwítàwí tó ń sìn ó gbèrú wá pé kí n sanwó oorun màmá sọ sálárì ṣé mi ni mo ṣe èmi ni mo ní kó ṣe kọ́lọ́ fún yẹn ni tó fi dé pé mi ni mo máa sọ kọ́lọ́ fún money. Ah, what is that now. ah Billy no. ah is that no, fair. no no now now now I'm having a big problem here like i'm having a serious problem. èmi ni èmi ni problem. no èmi ni èmi because o ti mú àwọn ọmọ kan ra ẹ. ok o ṣe. o tún ti mú àwọn ọmọ Oshé. ra ọkùnrin kùnrin òkúròrò òkúròrò kì í kéèyàn jọ márùrò. love you mentally, enter me spiritually. your loving with the ginger me. I get a lot of issues where they border me. But if I leave, you give me thunder fire me. Ginger me, you the ginger me. Oh no, oh, you got me confused. Monica, what can I do? the weapons. No more fighting, this no be what war. Cause bedtime is my time. I need love, I need your kiss. Shorty make a kiss your lips, Hi. you. Yeah, it's me. Hey, again. What's that your name? My name is Adesoji Williams, but you can call me Soji. Some guys call me SOJ. Please, I want to be left alone. I'm sorry for the way I treated you the last time. I just was not in the right frame of mind. Well, I understand. You know, you can excuse Elojoin. Kimba ba dear letter of mine. <laughs> But then you're one hell of a guy, like, you still came to look for me. so go with your bunny. Only tí lagbe bá ban lu irin lójú kan ó ní nǹkan tó rí ń bẹ. táwa ni alágbẹ̀dẹ ta ni rin. Hmm, this is always with answers for me. <laughs> I am from Ibadan. ah abárájọ <laughs> ajẹ̀gbíjẹ̀kara eh, I think I am right the way tí mo ṣe kí orí kẹ. you're correct. Um, tí ò bá mind ṣé mo lè keep em company. olúwa ló nílẹ̀. àti ẹ̀kún rẹ̀ àtàwọn tá a dó lórí ilẹ̀ náà tàdé máa mú ọtí bíbá ilé ni. barman more shots please. please strong shots. so to a lasting and a wonderful relationship that will bring forth laughter joy and whatever. <laughs> cheers. cheers. once. Mm. Double shot, please. What? You scared? No. Okay, okay, let's do this. Take. Tó bá ti ṣe nǹkan náà rí, wàá gbé e mu. Tó bá ṣe rí, mu. Okay. Have you ever had threesome? No. Have you? Yes. <laughs> okay, so my turn. Okay. Have you ever been in an orgy? Yes. Wow. <laughs> You? Nope. You've never had orgy? Never. What have you been doing with your life? Boring. My life has been boring. <laughs> orgy. Damn. I'm sorry. I'm not a bad person. That's no, you're not. You're not. Okay, so my turn. My, turn. my turn. My Okay. Okay. Have you ever slept with your friend's girlfriend? Yes. <laughs> like, okay, okay, okay. Should so, I drink it? Please, I'm getting drunk. Already. Enjoy, like, you have to drink. You've done a lot of bad things. Ah, yeah, yeah. yes. With a lady, right? Okay. I, I, I came with a lady. Okay. Am I right? Yes. So okay. where is she, please? Um, she, um, she just like. Uh, sorry, sir. Excuse me, sir. no problem. <sighs> ọ̀gbẹ́ni kí ló ṣẹlẹ̀. Ah, ẹ má bínú sá staff ni mí níbí báyìí lady tí ó lọ síbí báyìí ló ní kí n clean mọ́tò ìtí má ti clean ẹ̀ tán kí n free receptionist. Ah. Eh, so kí ló wáyé tó ṣí mọ́tò lẹ̀ kí ló ti mú bẹ̀ kí ló múnú mọ́tò mi. mi mú nǹkan kan mo kàn ń clean ẹ ní bọ́n ṣe sọ fún mi. Ah. bẹ́ẹ̀ ni sọ. so wàá fún wọn ní kì. ni. hello Jimmy Jimmy ah ọmọ I was just scared èmi rò pé èmi rò pé o ti gbé mọ́tò mi sá lọ ni. bro there is only one thing I want to know was she a good smack. ah nǹkan tó lórí burúkú ń béè lọ́wọ́ mi ó ní pé mo rò pé èèyàn mọ́tò mi lọ pé ó ọ̀pọ̀lọpọ̀ you are asking about sex are you mad. it is the most important part to me jọ. ọ̀gbẹ́ni ah, bọbọ ah, i no understand. ibo ló wà báyìí. fẹ́ dọ́fíìsì ni mo ṣàyẹ̀wò bóyá kankan bà mí lẹ́rù kó àyẹ̀kó ti jí nǹkan kan lọ so mo fẹ́ lọ confirm the office. jọ torí Ọlọ́run ṣó lè má bọ̀ wá bá mi lọ́fíìsì mo fẹ́ ká yọ débì kan. My love, how are you? Báwo you darling? Ah, ah. Yes. Ah, ah. Zia. Ma? Ṣé o mọ̀ pé nǹkan tó máa ń dájà èmi àti ẹlẹ́ni? Kí tún nìyẹn mọ́ mi? Nǹkan tó wọ̀ yín náà ni ọkọ mi. No just look at yourself. Ọmọ tó bá bí ń léèrè kó múra bó ṣe múra yìí. Mọ́mi kò sí nǹkan tó ṣaṣọ tí mo wọ̀. Ẹ wò ó nà. Mẹ́wàá just nǹkan tó wọ̀. Ah, ah. Just don't gbọ́dọ̀ wàṣọ péńpé tó wọ̀ just sọmọ yóò aṣọ yóò tọ́ sí ọmọlúwàbí just look at you gbogbo nǹkan tó yẹ kó gbé pamọ́ fún ọkọ ẹ tó máa fẹ́ sílé gbogbo ẹ pátápátá òun rèé ń ta ẹ tí gbojú gbogbo ojú ń wò kí wàá ló tún kù ẹ sì yà òótọ́ ọ̀rọ̀ òkúkú ni ká má sọ òun bá ṣe ń rìn náà ń kó ni ìrìn ní sídẹ̀ ní ìṣọ́ni lọ́jọ́ just look at you my darling your appearance matters a lot ṣó ti fẹ́ gbọ́ appearance ẹ ló máa determine irú ọkùnrin tó máa kọnu sí ọkùnrin tó bá ń wá ọmọ tó dáa ọmọ tó bí léèrè tó ń wá wife material kò ní kọnu sí ẹ pẹ̀lú bó ṣe múra yìí jẹ́ ọkùnrin mú ọkùnrin bẹ́ẹ̀ yẹn ò tiẹ̀ ní kọnu sí ẹ débi pé fẹ́ fẹ́ nígbà tó múra bí ọmọ ògoro àmọ́ àwọn ọkùnrin jákujáku rédèrèdè tó kún gbòòrò yìí tó jẹ́ pé àwọn obìnrin àwọn obìnrin ìwèrè ló ń wá káàkiri àwọn lọ́wọ́ máa kọ́nu sí ẹ tó lóun dẹ̀ ní jẹ́ torí ẹ orí mi ẹlẹ́dàá mi ò ní gbà ẹ́ láwọn tí wọ́n ní nǹkan ṣe àwọn ló máa attract pẹ̀lú gbogbo imú ìmúra yìí ẹ́ kò sí ọkùnrin gidi kankan tó máa gbé wù ẹ̀ báyìí òṣòrí nǹkan tó wẹ̀ tó bá rí obìnrin tó múra bó ṣe múra ẹ̀ tó máa gbé sílé mo mọ̀ kó ti gbọ́ mi o àmọ́ àtúnṣe ibẹ̀ ni mo fẹ́ kó ṣe ṣùgbọ́n. <laughs> èmi nìkan tán this is nice. Ah, mo like ẹ o ṣé o ìwọ náà rọmọ tọ́jú ẹ o ṣé gan mi. Mozia, change your wardrobe. Hmm? bad boy, as in bad boy. Oya gist me. Báwo ló ṣe ṣe? Mo gbà wípé Gist me, jàre bọ̀bọ̀ yìí kí ló ń ṣe? Eléyìí more important. Ìyẹn gan wà more important. Eléyìí ló wà important jù It's okay. New developments. All right. I want LNG. Okay. Wọ́n ní pé àwọn ò tí lè gbé contract àwọn ò tí wà convinced àfi tí àwọn bá rí more sophisticated more advanced achievement. ẹ kí ló wá ń dúró de fún wọn náà we have everything inside that flash fún wọn kọ́ rí gbogbo nǹkan tá a ti ṣe náà. flash. Uh-huh. inú flash wa dáhùn save gbogbo information wa sí. what what kí ló sọjí a sọ̀rọ̀ flash ó dẹ̀ sọjí. nǹkan ti ṣe mí nǹkan ti ṣe mí nǹkan ti ṣe mí. bọ́bọ́ ìyàní kí ló ṣẹlẹ̀. Ah. nǹkan ti ṣe mí. wọ́n sọ nǹkan ti ṣe nǹkan ti ṣe látàárọ̀ ah! mi ìdẹ̀ mo kọ́kọ́. mo gbé mo gbé mo gbé. kí ló ṣẹlẹ̀ kí ló ń wá. wọ́n ti bayé mi jẹ́. kí nìyẹn. okay i had some money in my safe mi ò rí kankan mọ́ bẹ́ẹ̀. <laughs> and some other documents. Ah! I'm sure the lady probably paid herself for the services rendered. services rendered. yeah. are you okay but èmi àtọmọ yẹn àjọ ní but Kini, my boy. but Kini, you better be thankful to God that your car is not halfway to Kotonu. Cotonou be more ẹ̀ rè so why are you worried. ọ̀gbẹ́ni o ti fowó jó gẹ̀lẹ̀ lẹ́jà rẹ̀ jẹ́ agbọ́rọ̀. ìṣúná àtúkọ̀ ẹ̀ mọ̀ kó mẹ́kún sùn dáadáa tí bá dẹ̀ ń sọ pé orí ẹ̀ ò pé gbà máa ní pé mo mo mo mo mo mo mo mo mo yọ̀rọ̀ sí ẹ lára tí bá sọ ẹ páyà àwọn méjì ti bàjẹ́ gbàgbọ́ what's my own thing ṣé mo bá gbọ́ mọ ni. ṣé bó tí o mi gbọ́ bí tí o ayé wa ti bàjẹ́ ni o okay listen just shut up and listen listen toro ni gbọ́nsìn gbogbo contract àti ever bid fún agreement o uh, terms and conditions o ìta hmm. eh, ti execute o everything gbogbo flash drive to kó gbogbo information wa ojú inú document to gẹ̀ ẹ́ gbé lọ so ó yá ké ké sí i ṣùgbọ́n ké láti kan ni ké. you are joking right you can't tell me you are serious do look like a joker like you èmi ò ń ké èmi ń sọ̀rọ̀ mú ah! nǹkan tó ń ṣẹlẹ̀ fún ẹ ọmọ ti gbáyé wa lòun sọ pé kíní ogún ọdún. sọjí tó bá ń gbọ́ wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà ti wà wàhálà tó pọ̀ gan gidi ni o. ẹ ṣe bóun rẹ́yìn láti kàn ṣe bó ṣe bóun ké. sọjí kí ló kó wa sínsìn torí one night stand o kò gbogbo kọta títí láti jọ ìjẹ ọ̀gbẹ́ni stop playing Mr. Righteous stop playing Mr. Righteous èmi ni kọ́ mi lẹ́kọ̀ọ́ náà ọkọ̀ tàbí ṣé àjọ ń ṣọ́ọ́jì tẹ́lẹ̀ àjọ ń ṣọ́ọ́dí tẹ́lẹ̀ ni ewu eh, ń sìn ah! ọ̀gbẹ́ni kọ́tù yẹn ni pé i don't even know. okay just calm down do you have her details ṣé o mọ ilé ẹ̀ kásáré wa lọ. ọ̀gbẹ́ni àṣírí ti tú mi ò mọ orú mo kàn gbọ́mọ ni mi ò mọ orúkọ mi ò mọ kọ́kọ́ ẹ mo kàn rò pé kí n kàn jẹ́ ah, kémi náà mark register mi mọ̀ pé olórí burúkú mark register tèmi gan. kí ló kó wa sí ìbáyìí kí ni one night stand kó wa sí ìbáyìí sọjí. it wasn't my even it wasn't my intention to do one night stand but igbó olè nínú ah wait. Eh, kí ni ká ṣe kí ni ká ṣe. chill chill chill. think think think Soji think. okay ah. I have an idea. what idea kí ni ká ṣe. I'm sorry sir I cannot help you. Uh, um, <laughs> you know what àbúrò ṣọmọ nǹkan ìjọ you really need to help us okay tó bá jówó ló fẹ́ a máa fún ẹ ìyẹn ò ń ṣe problem please. I'm sorry sir I can't eléyìí ọmọ náà ni kò lè gbọ́kàn tán sọ pé ọba yìí ti fẹ́ bàjẹ́ bóyá manager wọn máa yorùbá bò ìyẹn ó máa yé yẹn please can we see your manager. ṣé ìwọ ò bá wọn rówó kankan gbà tó ń fọ mọ́tò. mo ò rówó kankan sá bí mo ṣe ń fọ mọ́tò yẹn lọ́wọ́ náà ni àwọn náà yọjú bí mo dẹ̀ ṣe ṣe tán náà ni mo ti drop kí yẹn fún mi. bros ṣé ká má tanra wa ọmọ yẹn ló gbé owó yẹn ó kàn fún bọ̀bọ̀ yìí ní kì ká lè fi pé bóyá bọ̀bọ̀ yìí ló gbé ẹ mọ pàrọ̀ táwọn ọmọ yẹn máa ń ṣe ni ẹ kàn jọ ẹ fún wa ní details ẹ àwa máa mọ bá ṣe máa gẹ̀ẹ́tẹ̀ tá máa gba àwọn nǹkan tó gbé tá máa gbà lọ́wọ́ ẹ ẹ jọ just help us. actually kò bá òfin iṣẹ́ wa mu ká máa fún àwọn èèyàn ní nọ́mbà tàbí àdírẹ́sì customers wa. ẹ wo ẹ wo ẹ wo ṣe fẹ́ gbọ́ kò sí pé bóyá a fẹ́ ṣe iléeṣẹ́ yín níjà. àtọ́ ọ̀gá iléeṣẹ́ kan ni mí ifá ọ̀gá làwọn méjì ní iléeṣẹ́ wa àwa la iléeṣẹ́ wa ok. jẹ́ kó rí káàdì wa. káàdì mi lélẹ̀ ọmọbìnrin yìí jí nǹkan tó lè bàjẹ́ àwa méjèèjì jẹ́ ayé wa lè bàjẹ́ tá a bá rí gbogbo nǹkan tó ń jẹ́ kó lọ́wọ́ wa. ráúráú pátápátá. ẹ jọ ẹ jọ. please. anyway fún wọn ní nǹkan tí wọ́n fẹ́. Ah, ẹ ṣe. Thank you. Thank God. Thank God. Damn it. I knew it. I knew it. I knew she wouldn't use her, her, her, real details. Look at the name itself, Zia. Who bears such name? Kai. Calm down. Igboro lo jagboro now. kí n ṣàtìyẹ get mo kàn tí mo fẹ́ get ìwọ má wọrí ṣègboro máa jà gboro ló lè ní ṣègboro fẹ́ jà gboro ló lè ní gbàgbé bó ṣe ṣẹlẹ̀ náà ọgbẹ́ni. o lè jà mí ló lè. contract everything. na igboro si bi na igboro i bi make we show each other now make we see which one go win. bó la fẹ́ wá sí báyìí. ẹ ọmọ wọnú ọlá má gbàgbé gbogbo nǹkan tí mo sọ fún ẹ o mo ní gbàgbé mi. Hmm? jọ gbogbo wọn tí mo bá ẹ sọ pátápátá má gbàgbé o. mo ti gbọ́ yín. so ọjọ́ wo wà ní kí n máa retí wọn báyìí. àwọn wo. àwọn tó wù wo ni. àwọn wo ni ọlá ọ̀rọ̀ ọkọ tí mo bá ẹ sọ náà ni. òkè <laughs> tó bá ti rí wọn màá mú wọn wá báyìí. ẹ mọ̀ wá jẹ́ kó pẹ́ jọ nítorí ọlọ́run mo pé ìrètí pípé ó máa ń ṣe ọkàn láàárẹ̀ ni tó fẹ́ kí ọkàn mi máa ṣàárẹ̀ ni àti pé mò ń gbà ládùúrà ọkùnrin tó dáa ọkùnrin tó sùnmù lọ́lọ́ máa fún ẹ. àmọ́ bó ṣe wà yìí kó tó ṣàmì ọmọ wọnú láwo rẹ̀ dáadáa gbogbo èyí tó ń kó sí tó ń wọ yìí gbogbo nǹkan pépépé tó ń wọ yìí kó o lè rọ́kùnrin tó gbádùn àwọn ọkùnrin tó máa gbé ẹ tó ń wọ́mọ tó máa gbé tọkọ máa bá sùn lẹ́ẹ̀kan tó máa jùlẹ̀ àwọn náà máa lé ẹ káàkiri jọ nítorí ọlọ́run. mímu mo ti gbọ́. ó gbọ́ o ah ká ló gbóni òdúrí túnú gbọ́rù nǹkan nǹkan báyìí o tún ní ìwọ wá sílé mi next time tó bá ń bọ̀ ònú lé mi tó bá wọ́rù nǹkan báyìí mi ò ní jẹ́ kó wọ́rù lé ah, ah so like I said change your wardrobe ṣé wá. okay ma. Mm-hmm. mo fọ́ lọ́hùn sìn ẹ́ o wà á délé láyọ̀ o ah ah bóyá kò fà á fà á fà á díẹ̀ fà á díẹ̀ fà á díẹ̀ ah. I'm only going to say this just once. Sori owó tó gbé nínú mọ́tò sọjí yẹn tó bá dá padà in the next hour <laughs> you are going to be found and jailed for a very long time. I'm telling you this. Who the hell is this? Èèyàn tó gbé ẹ sùn tó jí owó nínú mọ́tò ẹ If you like yourself, you need to return that money fast. Why they do like this now why they do like this now how how how go talk that girl girl like that now So so bá bá mi fẹ́ to tó mo away. gbà lọ́wọ́ ẹ̀. bọ́bọ́ yìí kí ló ń bá mi sọ ń sìn àwọn only, ló ṣe fẹ́ kí n bọ́ o lè sọ̀rọ̀ èèyàn tó at least what á tiẹ̀ ṣe some level of patience wà á make sure pé àgbà pàtàkì gbà lọ́wọ́ ẹ̀ náà mo ṣe wọ́n bẹ́ni kó délé on here now mo lé kini lọ wàá máa tu ni wàá máa tu tu olóṣó olóṣó tó gbówó nínú mọ́tò ẹ. stop calling her dad. see let me let me tell you let me tell you tábà tábà lọ mú ní eh, ọwọ́ ọwọ́ ẹ̀rọ à ní ni kọ́kọ́ gbà o à ni rí kọ́kọ́ gbà lọ́wọ́ ọmọ yìí o i'm telling you. see see for your information eh, the only way tá fi lè rí kíní ìgbà lọ́wọ́ mo yìí is ká threaten ẹ threatening. threaten ẹ hmm, tábà threaten ọmọ yìí You can just kiss goodbye to the money and the flash. Girl, I know you bad, but nobody bad pass. No, they do me, do me fast, fast. fast, fast oh. Yeah, you left you know, see guy, mi ò ní parọ́ fún ẹ. I'm highly disappointed in you. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Ìtumọ̀ ìtumọ̀ kí ni ìtumọ̀ nọ́sẹ̀ tó sọ́ọ̀sì ṣé wọ́n kọ́ lọ gbọ́mọ tó yẹ lówó tó gbé wa material lọ. ọ̀gbẹ́ni yé ká gidi borí jàre you should have talked to that girl that way. wọn báyìí wọn báyìí sọ bẹ́ẹ̀ náà èèyàn tó pé ó yẹ ká máa tu lójú ká máa tu nímú ká máa ká máa mú báṣẹ máa bá sọ tá a fi máa gba flash drive lọ́wọ́ ẹ̀. ìwọ gbọ́mọ tó gbé ẹ lówó tó gbé wa ní material ò ń sọ ò ń sọ ilé now come to think of it tọmọ yẹn bá lọ jẹ́ secret agent táwọn rivals wà tán plant fún wa ńkọ́ àbí òòrónú lọ́bẹ̀ẹ́ Create uh, a Ah, Me ì máa ló lọ See, it's better we report to the police. Eh, okay. Eh, eh, wait wait wait. ah bí a ṣe fẹ́ to ètò ọ̀rọ̀ gbóòrò yẹn to hàn dùn ẹ̀ báyìí náà a fẹ́ ja ah, number one even as much as mo first know the word olóṣù olóṣù is involved ìgboro ni a máa hàn a lè involve poli ọmọ ọlọ́pàá ni wọ́n máa fẹ́ lójú wọn máa bá yẹ everything then what do we do. Qui le ká qui la fait ṣe. let me think ah ah. Yeah. Ọ̀rẹ́ má bọ̀dà rẹ̀ kò nídìí. Why? Èmi nìkan mò ń dà lọ. No, Sọjí, you can't do that. Ah, Irú rísìkì burúkú wo ló fẹ́ tèkì yẹn? Kò ń ṣe rísìkì kankan obìnrin lásán lásán ni kí ló fẹ́ ṣe ṣó fẹ́ dà mí mú ni. Sọjí. O oh, nǹkan tẹ́mi kan rí bẹ́ẹ̀ ni pé tí wọ́n bá rí i pé mo pẹ́ inú ilé tí mo lè tẹ̀ jáde take necessary action. Ṣé o gbọ́? Gba kí torúbámu ẹ̀kọ́ tẹ́ǹsì. Be safe, okay? Mm. want anything? I didn't come here to drink. Okay. Where's my stuff? What stuff? Má dìbọn pẹ̀lú mi, má má ṣe bẹ́ẹ̀ ni pò mọ̀ kankan. Nǹkan tó jínú mọ́tò mi. Ẹrù ẹ wà ní mọ́tò ẹ̀. Check under the front seat. Really? <laughs> guy wo front seat bẹ́ẹ̀ tó bá rí ní document kò jẹ́ kí n mọ̀. terribly sorry about the last time. No, mama. má bínú. I want to be left alone. Can't you read the lines? Okay, actually. Leave me alone. Um, if you don't mind, I ó láwọn kan tí mo lè ṣe láti kíbẹ̀ ehm, tó bá máa yẹn. Show mọ one guys yẹn really. ni. okay, sorry. Pẹ̀lẹ́. Àwọn ọ̀rẹ́ ex-boyfriend Ex. Ta ni ex eh? Fish, orúkọ tó ń pè Fish. Tell me more about him. talk about fish is to dig in my past, and I'm not ready to have that conversation. Okay, um, fine, I understand, um, but I'm very good at um, helping people deal with their traumatic emotion. Why not just open up, explode, so you could have some closure, you know, to basosita. ò ní rí èèyàn bá mójútó you can trust me it's okay. problem shared is half solved. Just open 16. And when her parents found out, they threw her out of the house. Unfortunately, my father rejected the pregnancy. She was homeless, helpless. until she gave birth to me. A few years later, when I became a teenager, she took me to Uncle Leke for evening lessons. And he took advantage of that trust and molested me. What? Leave me alone. <laughs> Look, Zia, don't tell anyone about this. Don't tell your mom. Look, if you tell anyone, you will die. And if you die, it is hellfire, hellfire straight you are going. Hellfire where fire is burning. Fire will burn you. If you don't want fire to burn you, you don't want to die, you don't want to go to where fire will burn you, you that you will be crying. Don't tell anyone. Eh? Eh. Sorry, eh? Sorry. Eh? Leave me alone. Okay. Uh, let me teach you some arithmetics. So you will tell your mommy that I taught you arithmetics. Hmm? See, eh? Every time tí mom sí mi bá mú mi lọ evening lessons, this man will hold me back. and look for every opportunity to molest me over and over. So, why didn't you tell your mother? I tried to tell her, but she wouldn't listen. Isha, iṣẹ́ know ni. And because of the fear of discrimination, I, like, I couldn't tell anyone. Animals in human skins cold. Okay, um, what about fish? Hmm. Fish. Mr. Mati Fish, after so many years, mo bẹ̀rẹ̀ sí ní jó kiri club pẹ̀lú àwọn ọ̀rẹ́ just for my mother and I to survive. Ibẹ̀ ni mo ti pàdé fish. Now every day I they think my life. Bad energy me I cast stand by. They make you they feel like you know they try. For 70 days God he saved my life. Thank God he say God he no be man. I no follow for your fake life guy. No reason me make you face your side. Cause me and you matter no fi bother me, me don't go gone. Your matter no fi bother me, na money where they ginger me. Your matter no fi bother me, me don't go gone. It don't me pay much, ori me pay much. I dey run far away from their sea finish, make a no cast for their village. Shebere, shebere, call your ekelepe. I did like any place where you give it a shape. From my head to my toe, my lo shere kere. You know me, I know they waste time. me, Your no fi bother me, money me. Your no fi bother me, me every day I dey think my life, energy me I They make you feel like you know they try. For God my life. say no be man. I follow for your fake life guy. No reason me make your side. Cause me and you, we know they for no competition. Yeah, I did no competition. Steady on my grind, no relegation. Family and fans on jubilation. No celebration, no competition. Now we they rule, no limitation. Steady on my grind, no relegation. Family and fans on jubilation. No celebration. Say, say, say. Your matter no fi bother me. Now money where they ginger me. Your matter no fi bother me. matter no be bother me, me it don't go go. It don't me pay or ori me pay match. I dey run far away from their sea finish. Make a no cast for their village. Shebere shebere call your ekelepe. I dey like any place where you give it a shape from my head to my toe, my lo shere kere. You know me, I know they waste. open? Yeah, open. Oh, you got a car? For you. <laughs> Yeah, yeah, Are you yeah. serious? Yeah. <laughs> Oh Here's the key. Here's the key. Oh my god! Thank you. <laughs> Thank you. Where's the key? It's here. It's here. Oh my god! You like it?

you a car? Yes, he did. In my name. Kiwani, the other side, fish. Who was that you were speaking with? I was talking to my friend. Your friend? Fish was a jealous lover. Not only that, ó tún At every slight argument, ó máa sọ mí punching bag. to Mama Lumi. Give me the damn phone! You stupid! Look at this bitch! Oh, so behind me now, you start picking calls from other men, right? Is something wrong with you? Look at you! After all I do for you, you now have the effrontery in my own house to be picking calls from some miscreants that you call your boyfriends. You must be crazy. From your head to your toe, I take care of you. What audacity! you know what? I'm going to seize that phone from you. You will not make any calls anymore in this house. He makes love to me, even against my wish. I am done, mi ò ṣe mọ́. Mo gbé yẹ̀yẹ́ mi ò máa ṣe yẹ̀yẹ́. Èmi ò ṣe yẹ̀yẹ́ o, I am leaving, I am tired. Look, it doesn't suit you. Ibo lo rògbòn lọ. Come here, come, come here. Kí ló ṣe? Leave me alone. Taló bẹ sọ̀rọ̀, taló bẹ taló bẹ sọ̀rọ̀ tó ń ṣe kí ni? Eh? Who's that person tó ń ṣe? Are you alright? What is wrong with you? Eh? What is wrong with you? Ah! What is wrong with you? Miss Ilegana, look at you. I picked you up from the mud, cleaned you up, gave you everything. You are now telling me that you're leaving. Oh, Nibi Kohontolo, you can't go nowhere. Udejo, me, Jackie Malo. Zia, Zia, I love you is so much. It hurts for me to even, I mean, just to conjure the feelings that you're leaving. It's inconceivable. This is not love, please. Let me go. You'd rather Let die. You'd rather die here than leave me. That would be a thing. What? Ẹranko kan ò gbúdọ̀ gbárù punishment yẹn lọ́dọ̀ anybody. No talk of èèyàn ah, jọ báwo ló wá ṣe bọ́ níbẹ̀. I was in pains. Then few hours later, àwọn EFCC wá bọ́ọ̀sì. bí mo ṣe gain freedom nìyẹn o. kí ló ṣe tí àwọn efcc fi wá gbé. nígbà tí màá tiẹ̀ pàdé ó sọ fún mi pé cryptocurrency trader lòun àṣé fún ọ̀nà ńlá ní fish. ẹ four one nine Okay, so kí wàá ní ìbáṣepọ̀ tó wà láàrin i can't mi ò lè relate the guys rapist and fish. Uh, so kò yé mi. ok so ọmọ ọ̀rẹ́ ẹ̀ wọ́n rò bí èmi ni mo snitch táwọn EFCC fi wá gbé wọn ò dẹ̀ mọ́ pa ẹ̀. so ìyẹn náà ṣe ń lé ẹ kiri I say I'm gonna get them arrested and prosecuted. better. ravishing. Thank you. Ṣé ìrìn Oh, <laughs> má Please sit. Thank you. Ṣé mi ni mo pẹ́ ni àbí wọ́n ló tètè dé? Well, èmi mo tètè dé o, ṣùgbọ́n pé nílé tiwa wọ́n máa sọ̀rọ̀ kan wípé tí arẹwà bá ń wáyàn first impression ó má so kí ni ká wọ́n fún yẹn ó sì kàn Can I see the menu? Excuse me. was really nice. Um, Zia, this may sound old school, kind of. But you know, listening to you feels like I've known you forever. I really like you. I would love to really date you. Shorty, let us drop down the weapons. No more fighting, this no be what war. Cause bedtime is my time. I need love, I need your kiss. Shorty, make I kiss your lips, your lips. Go, go, go, make you open the door. I'm on my knees and I'm begging a door. All day you woo, I day outside your door. tó dáa tó rẹwà tó beautiful gan nǹkan tó tún máa pa kinní ọ̀hún lára inú nǹkan tó dáa tó dá yẹn ló máa fi sí. kò yé mi. ó dáa tá a bá gbin igi èsì tí kì í bá ń wò atẹ́gùn oòrùn àwọn kan tí igi fi dàgbà nìyẹn pẹ̀lú omi omi tó gbé igi dàgbà ó tún lè bi igi wó atẹ́gùn tó mí fẹ́ igi tí igi fi ń mi ni jọjọ atẹ́gùn náà lè pa igi this is what i'm trying to say béèyàn ṣe rẹwà tó ó máa ní àwọn ìwà kan tó jẹ́ wípé tí kò bá work on it ó tún lè affect òun náà ṣòwò etí wọ́n ní agídí. <laughs> so what are you doing with me. i'm doing a lot with you because i love you i'm crazy about you and i know we both are ready to work on your stubbornness. Thanks for loving me. I love you so much, baby. Love you too. Mm. attack me? How did you know I was in trouble? Okay. The guy like me, I entered the bar. And I came to meet you, asking your permission whether I could keep you company. Kí ló sọ? Tí mo down. Oh my God, she said it well. so after you turned me down, you went to sit in a corner. You know the corner kan gbà lọ. Mo kà ṣáyé bọ̀bọ̀ yóò ti bàjẹ́ wa <laughs> ó ní mo ti jòkó síbẹ̀ mo kọ́ àwọn guys yẹn they were looking cool but then something wasn't right about them and I was listening to them so then sí pọ̀tí mi lọ bàtà wọn mention orúkọ continue nǹkan dí mo ni pé mo yóò ń ṣọmọ because once you are allowed ìwọ ẹ máa gbé ẹ síta ní ṣá ìgbà tí mo lè rí pé òdìdé tó jáde táwọn náà pàkúrò mẹ́rin tán I knew something was wrong so. I took the bold step to save the queen from the lion's den. Thanks for looking out for me. Mm -hmm. When I was being a bitch. Mm, really? Mm -hmm. You were just being girly, you know. A girl like you, a lady, try to be stubborn. But it's okay, it's fine. <laughs> so, do you go about with guns? Mm, I'm a very responsible citizen of this country, so, but àwọn kan wà ó kò ṣe jẹ́ tuntun wọn máa fẹ́ tó ẹ̀ ń jà làwọn náà ṣe ra níbọn díẹ̀ lọ́wọ́ so tó bá fọ́ǹbù wọn máa collect but then is a licensed gun. That's good because I was surprised. <laughs> and then I'm gonna ask you this question. You see, your name, Zia. Ṣé orúkọ táwọn òbí ẹ̀ sọ ẹ́ nìyẹn ọ̀ ìnagijẹ? <laughs> Zia is my real name. Mm. It's an Islamic name of a Turkish origin. Wow. Imole túmọ̀ sí and radiance in English. I'll go with the Yoruba meaning. Imole <laughs> mi. Because actually you're my light. Yeah? And I love you so much. Love you. Ìmọ́lẹ̀ So, I think I can feel better the guy fish ṣe gbogbo ẹrù ẹ̀ ṣe bó ní pé àwọn ìjọba wọn arrest ẹ̀ fún fraud mm. so ṣé wọn gbẹ́sẹ̀ lé ogún ẹ̀ ni because ilé ẹ̀ tí mo wọ̀ yẹn ó lágbára gan. Well, I heard they took his properties, but I mean, I work hard as well. So aside the car he left for me, every other thing I own, I earned myself. I told you I went into modeling. Mm. And that's what I've been doing till date. Okay, so working hard is in your gene. Then you should prove it to me by coming to work hard on that. Please, I don't have any gene. Why joke relation now? <laughs> I've been the one working hard since since you came. Mm-hmm. Ọ̀gbẹ́ni Alfa. Ọmọ Alfa. Kí ló ń ṣẹlẹ̀? Àròrí ah, ah, ah, ẹ̀ ń gbòòrò ọ̀ <laughs> lè mi ìgbà tí wọ́n drive in ṣó pàdé ẹnìkan ó yẹ kó ṣó yẹ kí n pàdé èèyàn. ó yẹ kó pàdé èèyàn ó yẹ kó pàdé ìmọ́lẹ̀ tó mọ́ lóló tí ìmọ́lẹ̀ tó ṣe pé táwa bá rọ́ọ̀lù báyìí ó máa fẹ́ brown díẹ̀. <laughs> tell me tell me tell me tálẹ́ ní tálẹ́ you know me Ziya. Ziya Ziya Ziya ta jẹ Ziya. oh ṣé kò ṣe gẹ́ọ̀ táwọn wá kiri ńgbà yẹn. àìhùn náà ni. Ah, kí ló wá ṣe ń bí oh oh oh. ó wà fọṣọ ni. now i get it so òun ló kàǹpù ẹ sílé lánàá tó fi jáde tó ara wọn tiẹ. ọ̀gbẹ́ni kò ṣe kó kàǹpù nìkan ọmọ yẹn máa yé jẹ ilé ẹ láti bẹ̀rẹ̀ láti ilé ẹ ọmọ yẹn gbà ó pé mi jẹ tán ò lọ tún <laughs> eh, káàdì mi náà mọ lára ṣá ilé mi làwọn parí sí lánàá ṣò àárọ̀ ẹ lọ fẹ́ sáré dé. bad guy ó yá gist mi gist mi jẹ́ n gbọ́ fún mi gbogbo ló dà àwọn yẹn mo fẹ́ gbọ́. ọ̀gbẹ́ni kò sí ló dà àwọn kan ju pé. Ah àwọn ìyàwó ṣe ń wò and now she's my girlfriend. SOJ my guy. má sọ fún mi pé o ti fọ́ọ̀lì lọ pẹ̀lú ọmọ hook up girl yẹn o. Ah, lọ́rọ̀ pálapàla wo ló ń hook up bíi ti Kini ni pálapàla nínú nǹkan tí mo sọ pálapàla ló ń sọ bọ́jú tí wọ́n akọrin lọ́mọ ìdánmọ̀ kó ń sọmọ okọ̀. pálapàla kọ́ ni mo ń sọ o lọ bá o pàdé ọmọ that same night tó gbé o dẹ̀ gbé lọ hòtẹ́ẹ̀l ẹ ṣe gbogbo kìíní tẹ́ fẹ́ ṣe o wá sọ fún mi pé kò ń ṣe okọ̀ rẹ̀ kí ni ká pè. farabalẹ̀ ọ̀gbẹ́ni tí bá tiẹ̀ gbé lọ́jọ́ yẹn tí mo bá ní kòkó mi pò jọmọ burúkú lọ́jọ́ yẹn àmì àwọn tó pé o máa gbé lọ́jọ́ kan ẹ̀mí ẹ̀má bára nìkan pọ̀ ẹ̀dẹ̀ máa bára yín kalẹ̀ then àwọn kan àti pé máa pété fún wọn máa nípa àwọn holy you won't do anything with them wọ́n máa ní until i'm married until after six years tó bá dẹ̀ wá mí tiẹ̀ ó lè jẹun olùmọ̀yọ́ lórí burúkú jù so it's not by that o abẹ no dey use that kind. Uh, you can defend nonsense i'm telling you nonsense ló ń defend oh punami olóṣó punami ọmọ orúkọ bí bẹẹnu sọ̀rọ̀ járe má dìfẹ́ nìkan tí o ṣe o gbọ́mọ o gbé lọ́jọ́ kan náà o dẹ̀ gbé lọ síbà o bá sùn ọmọ yẹn tún wà lọ́dọ̀ ẹ̀ látijọ́ Friday òun sọ fún mi pé kò ń ṣe olóṣó kí wàá ní kí ni ká pé. kò ṣe actually wanted to give you a chance because I thought you were different. But you're as loud as the rest. Uh, uh, babe, babe, babe, listen, listen, listen. Please don't call my phone Lose my number. I, I, sori kan tó dá sílẹ̀ ẹ̀sìn ó ní kó má pọn olùkọ́ ní ìwúkọ̀ ó ní kó má pọn olóṣùmọ́ kí gbọ́ pàlàpàlà yìí náà. so she don vex go. no she go wait for you now why tó kọ́ máa láì mẹ́ẹ̀ tó bá pọn olùmọ̀ lólóṣù wọ́n ti máa pè new ukop girl ṣé o lè wọ́n ṣe olùgbà pípa búrò tẹ̀ ní ukop. kí ló tó hate òótọ́ báyìí ṣé kí irú òótọ́ ọ̀rọ̀ lẹ́yìn sí kí n má lè sọmọ́ ooo pẹ̀lú gbogbo bó ṣe brilliant tó pẹ̀lú gbogbo bó ṣe lọ́pọlọ tó o weak nípa ọ̀rọ̀ obìnrin àbí so funami ọmọ yẹn o ti dùn mọ́ ẹ tó yẹ kó bẹ̀rẹ̀ tí ń ṣe wọ́nranwọ́nran what, what are you saying kí ni ká pè. o kàn lo America ni America has never passed through you ìwọ kàn gbàbẹ̀ kọjá ni because tí ìbá ṣe mentality burúkú tó ní ok káàtì àzún pé gbogbo ọmọ mo bá ní kọ̀pọ̀ lọ́jọ́ yẹn ṣó mi kò dídó lóṣù nìyẹn jẹ́ kí n wá jẹ́ kí n wá fi yí ẹ ọmọ tí wọ́n ń wò yẹn tí wọ́n ń pè lóṣù yẹn first day tí màá tọwọ́ pàdé à ní kọ̀kọ̀pọ̀ mi ò sí láṣọwọ́ decent girl ọmọ tó rí yẹn kò sẹ́ni tí ò ní past ten kò sẹ́ni tí ò ní nǹkan burúkú tó ti ṣe sẹ́yìn you don't mean it. o serious pẹ̀lú nǹkan tó i'm for you now. i'm sorry i'm sorry èmi ni mo kàn assume i'm sorry mo rò pé ìgbà tó gbé náà ni gbogbo ẹ̀dẹ̀ ti ṣẹlẹ̀. tó bá ti ṣẹlẹ̀ gan tó bá yípa ni mo kàn ló ṣẹlẹ̀ kó níko òyìnbó ìyẹn ò ní mí ìpójú olóṣù náà anybody lè bára wọn ní kọ̀pọ̀ first time yẹn ò má tà pé wọ́n jẹ́ oníṣekúṣe. má bínú má bínú má bínú ṣé ká lọ bẹ̀ kí ni ká ṣe i'm sorry. vida. kí ló fẹ́? mo wá rí ẹ ni. fún kí ni o kò tí tó time to mo accept clients. Zia, I'm very sorry for all you heard me say. Mo misread ẹni. Èmi kàn assume pé nǹkan kan ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn láàrin wa tọ̀rẹ́ mi. But I was wrong. Please forgive me. Who says you're wrong? Hook up níṣẹ́ mi náà, mo níṣẹ́ méjì. Um, Zia, iṣẹ́ ò kì í ṣe hook up. Sọjí ò ever sọ fún mi pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin yín lọ́jọ́ tẹ̀sùn hotel. Èmi ni mo kàn assume. Gbogbo nǹkan tí mò you know, it was just based on assumption. I was wrong, totally wrong. Please forgive me. Okay, so kilo ló wá bá bíbá ẹ gangan? Àtiwọ́ àtẹ̀ntóran ẹ wá ẹjọ́ ẹ fi mí sílẹ̀ àbó ti pass code fún ẹ ìwọ náà fẹ́ wá jẹ́ ń not at all um, Zia to be honest with you Sọjí ò rán mi wá pé kí n wá that is one then two i'm very sorry for all i said to you then ìkẹta Sọjí ò ever sọ pé bóyá nǹkan kan ṣẹlẹ̀ èmi mo kàn assume like i said earlier ṣó ti yẹ jọ̀ọ́ má bínú and let me be honest with you Sọjí is in love with you. <laughs> Get the hell out of my house. No, no, you need to trust me. Soji loves you wholeheartedly. Believe me. Oh, love Egon! Get out of my house. See, Zia, I wouldn't like to be the reason why you are going to go apart. He loves you. Believe me, he loves you. Maker. lè ṣe fún mi. ìjọba ló ń ṣe báyìí náà ah, ló ń ṣe báyìí náà ọkùnrin máa ń ṣe bẹ́ẹ̀ nítorí ń ta ń gbà mí wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ mi ò láìkẹ́ kọ́fì òun ṣe kọ́fì fún wáyé. bí kíkiri tó máa ń ṣe balabala báyìí. Mm. kí ló tó máa ń láyé láti máa rán ènìyàn náà tì báyìí kí ló dé tó tó tó èso ń gbénu ẹ̀ ni. mo wá tó lè sọ sọ́ọ̀rì fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ o lè sọ sọ́ọ̀rì fún ni. mo sì máa sọ sọ́ọ̀rì fún. tó bá kó kú ni. ṣé Frank jẹ́ gẹ́gẹ́ bí ọmọdé ni tó máa máa choke on bread tí màá wá máa sọ sọ́ọ̀rì àwítọ́sìn ẹ̀yin wọ́n ràn yín náà ẹ̀yin gan ẹ̀ ràn mí crazy. ìfẹ́ òṣì tẹ máa máa ṣe. ẹgbẹ́ ọ̀rọ̀ wa gbèsè jókòó jókòó jókòó jókòó máa tẹ ẹ̀gbọ́n dámà kì í jókòó èmi ni kémi dìde fún nítorí pé at this point mi ò fẹ́ jókòó ẹni fọ́dà ẹ kàn tí ní láti máa jẹ oúnjẹ tí ń lọ ẹ kí mi lọ mọ́ra mo fẹ́ lọ sí ire o. You are, my appetite. You are crazy lóòótọ́. Orí ọ̀sọ̀ fún Orí ọ̀sọ̀ fún O dẹ̀ mi wá sọ fún ẹ gẹ́gẹ́ bí ọmọ ìyá rẹ̀ tí mo jẹ́ fún ọ kí mi lè tán ẹ. You are crazy. I'm actually running you crazy because you are crazy. You are crazy. Yes, you are. You are the treasures I've been waiting for. the best ni pé trust ìyàwó ẹ tó trust ìyàwó ẹ báwo ló fẹ́ kó trust ẹ Toba trust èmi tí mo jẹ́ ọ̀rẹ́ ẹ irú ojú wo ló fẹ́ kí n máa fi wẹ̀ so we expect me pé ìyàwó ẹ wá kí mi bí kí n lè nà ìyàwó ẹ mọ́lẹ̀ kí n lè kóbo kí kí kí n kóbo ìyàwó ẹ ojú wo la máa fi wúra wa ohun tó lọ ti lọ náà ojú tó ti mọ ni kò lè lóhùn ọ̀mọ́ ni mú mi lè tutù rí kọ́nfẹ́rẹ́nsì kémi àti ẹ̀ má sọ̀rọ̀ gan. ó dà kó fẹ́ get ọ̀rọ̀ mi rán kó get nǹkan tí mo try láti sọ actually mo trust ìyàwó and I will count on your own words too but nǹkan tí mo try láti sọ ni pé ṣo mọ̀ pé nǹkan tó ti ṣẹlẹ̀ mo dẹ̀ mọ̀ ẹ́ dáadáa dé yẹnu I know you àjọmọ́ra wa ọ̀rẹ́ làwa méjèèjì mm. so nǹkan tí mo sọ yẹ kó yé ẹkùn ni mí àbí ṣé wọn pé ẹkùn akọ wà ẹkùn abo wà. bọ̀bọ̀ yìí ń tayọ kò sóhun tí wọn ò lè fi tayọ. Can I dis your loving with the I get a lot of issues where they border me. But if I leave, you give me thunder fire me. Ginger me. the ginger me, oh no. you got me confused. Monica, what can I do? And I've been acting a fool.